kò lè dàyà kọ ọmọ márùn ká sọ pé ìyá tó bí òun ò sí láyé máa ń kọ́ ẹ ṣe gba ọkùnrin ìnímọ̀ràn wípé bóyá kó wá body school tí ó lọ kó àwọn ọmọ yẹn sí tí wàhálà àwọn òfin ní pọ̀ lọ́rùn ọmọ tìyín. ẹni tẹ́ ẹ sọ pé kó padà yìí ṣágbára yín ká tó bá gbé wàhálà rẹ̀ dìde sọmọ yín kọ̀mọ̀ ní sọ pé ẹ̀yin lẹ mọ̀ ní kó wọ́n padà mọ́ kọ̀mọ̀ ní wu ọlá yẹn mọ́ yín lára mọ́. kọ̀ǹdíṣàn tẹ́ gbé kalẹ̀ yẹn ó yẹ kẹ́ ẹ tún rò dáadáa o. ó yẹ kí ẹ tún rò dáadáa ó yẹ kí ẹ tún rò dáadáa. bákan ni pé bákan náà ni pé obìnrin yẹn nǹkan méjì nù obìnrin ti nù. tí ó sì ṣe tán láti ṣàtúnṣe tí ọlọ́run bá ti lè pé kí ọkọ rẹ̀ ó kọ̀ ọ́ lẹ̀ ẹjẹ́ ó mọ bá tiẹ̀ lọ́wọ́ rọ́wọ́ ni. obìnrin tí wọn ò fi ẹ̀sìn ròyìn ẹ̀ ní dáadáa obìnrin tí wọn ò fi ìwà ròyìn rẹ̀ ní dáadáa lẹ́yìn fẹ́ wà mọ́ rí. bí ìgbà tí èèyàn bá dé fìlà tí ò wọ ọmọ ẹ̀yin pé ẹni tó bá léèdì lọ́rùn kì í dé fìlà tí ò ni. wọ́n ní ìyàn ò lẹ́sìn ó sì hàn pé kò lẹ́sìn náà pẹ̀lú bó ṣe jẹ́ pé pẹ̀lú bó ọbọ jẹlì bàbá rẹ̀ ọbọ jùúlẹ̀ ọbọ nìkọ́ọ̀bù rẹ̀ ọbọ jùúlẹ̀ ọwọ́ à ń lọ rèé ṣe ajáta padà lẹ́yìn tó ti jẹ́ ẹlẹ́hàá agásí pé ẹnìyẹn kàn jẹ́ ẹlẹ́hàá nígbà tó fi jẹ́ ẹlẹ́hàá láì mọ nǹkan kan nínú ẹ̀sìn. ẹlẹ́hà kòròfo ẹlẹ́hà kòròfo nù dúdú ni dúdú lásán ni kò sẹ́kọ̀ọ́ ńbẹ̀ irú wọn sì pọ̀ nínú àwọn ẹlẹ́hà tó jẹ́ pé kì í ṣe pé wọ́n lẹ́kọ̀ọ́ wọn ò lẹ́kọ̀ọ́ wọ́n kàn wò pé àwọn sọ ẹrù kà ibi táwọn ti sọ ẹrù kà yìí wọ́n láwọn gbọ́dọ̀ wọ jẹ̀lì bàbà lọ́ba parí o ẹ lẹ́sìn ẹ níwà báwo lẹ ṣe fẹ́ rí ilé ọkọ gbé kí lẹ fẹ́ fi lé ọmọ lọ́wọ́. ìwọ ìyàwó pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ o ní ìsìn o ti mọ irú ẹni tó o ní gẹ́gẹ́ bí ìyáálé o ti mọ̀ pé kò gbádùn o mọ̀ pé kò gbádùn o mọ̀ pé ò gbádùn. o pé kò gbádùn. o pé ò ma bóòsì máa pẹ́ lẹ̀ bọ́ bá sì wà lórí ìwà rẹ̀ ọjọ́ kìíní kò tí pẹ̀lú bó pẹ̀lú bí àmọ̀ràn yìí ṣe wá bí ìbéèrè fún àmọ̀ràn àmọ̀ràn yìí ṣe wá kò fi hàn pé arábìnrin yẹn ronú pìwàdà. ọkọ òun ni ajá tó padà síbi èbí rẹ obìnrin bí ọmọ fúnni nínú ẹ̀sìn wa kò ní ká mọ̀ kọ́ torí pé ìgbéyàwó kì í ṣe ìgbèkùn ìgbéyàwó kì í ṣe inú ọgbà ẹ̀wọ̀n ìgbéyàwó kìí í ṣe inú ọgbà ẹ̀wọ̀n kì í ṣe inú ọgbà ẹ̀wọ̀n. ìwọ wá jẹ́ obìnrin tó padà yìí àmàràn mi fún ọ ní pé lọ bẹ̀rù ọlọ́run jíjẹ́ ẹlẹ́hà rẹ kìí í ṣe pọ́pẹ́ ló sọ ọ́ di ẹlẹ́hà. ó wù lo ló gbà láti jẹ́ o sì jẹ́ fún Allah ni o ò fún ọkọ rẹ o ti wá ṣèranù lọ a ah, ẹ̀yin ọkùnrin gan oríṣiríṣi nìyí ọkùnrin obìnrin tó ọkọ̀ ọ̀lẹ̀ ok ọkọ̀ ọ̀lẹ̀ ọbọ̀gẹ́lì bàbá ọ lọ ǹjẹ́ ọmọ tó ti bára ẹ̀ kọjá bọ́ sẹ́yìn. ó wá lọ sílùú tí wọ́n ti máa ń ṣèranù. tí wọ́n fáwọn ìlú bẹ nàìjíríà tọ́ka sí pé ẹ bá ti lọ ọbẹ̀ báyìí wọn iná wò wọn iná búrẹ́dì ni kò ní ìdíkẹ́ ọmọ bílíọ̀ rẹ̀ pé sọ wá ríranù ṣe ó ni torí pé ilé ìranù níbẹ̀ ni. ilé ìranù ni ìwọ náà tún gbà padà torí pé o fẹ́ fẹ́ lòmíì ṣó ti túbà ni ṣó ti ronúpìwàdà ni. kan lọ di kinní kan mú lálẹ́ yìí pẹ̀lú bó ti já sí wípé ìwà àti ẹ̀ ìṣẹ́ òun aṣọ ní báyìí oní kò dáa lẹ́sìn kò dáa níwà kò wúlò fún ọ ìwà rẹ̀ ò dáa sí àwọn ẹbí rẹ̀. wá lọ mọ̀ dájú wípé èmi ò mọyì ìgbà ti kọ́ra yín rí o ṣùgbọ́n lọ mọ̀ pé òfin ń bẹ lórí òfin ń bẹ lórí àtọ̀láàkì sórí bó o ṣe kọ sílẹ̀ yẹn tọ́sán lọ́hùn o ti kọ́ nígbà àkọ́kọ́ láyé rẹ nù o ti kọ́ nígbà àkọ́kọ́ láyé rẹ nìyẹn tí irú rẹ ò bá ṣẹlẹ̀ síwájú ẹ̀ ní o tí irú rẹ kò bá ṣẹlẹ̀ síwájú rẹ o ti kọ́ nígbà àkọ́kọ́ nìyẹn láyé rẹ̀. tẹ́ ẹ bá tún ṣe wọ́nranwọ̀nran tẹ́ ẹ tún dàrú ìwọ àti ẹ̀ tó o tún ní mo kọ́ ọ́ ó tún dìgbà kejì nìyẹn. bọ́lá o tún fẹ́ fẹ́yàwó mi wọ́n sọ fún ọ pé kó tún dà padà torí kó ayé kó dá padà nìwọ̀n wá ń tiẹ̀ ọba tún fẹ́ padà lẹ́yìn tó ti kọ̀ nígbà ẹ̀kejì ẹ̀sùn padà ṣe wọ́nranwọ̀nran ó tún kọ̀ ọ́ nígbà ẹ̀kẹta gbogbo ayé ò lè ní kó dá padà mọ́ yóò lọ fẹ́ ọkùnrin míì tóun àti ẹ̀ bá tún wájọ wá dàrú tí wọ́n kọra wọn lẹ̀. o si tún wá tún fẹ́ ìyẹn ni nínú nǹkan tó tún gbọ́dọ̀ dì mú ni pé nígbà àkọ́kọ́ yìí gan tó lo koo le lẹ̀ tó lo ti koo le lẹ̀ tó ti wá sàn lọ tó tó wá fà á padà wá ìjọ mọ̀ pé yìgì àkọ́kọ́ ó ti ẹ̀sáyà. àbọ̀ọ̀mà à ó ti ẹ̀sáyà ó ti lọ ọkọ̀ èèyàn lẹ̀ oṣù kìíní ti lọ lẹ́yìn ipò ọkọ̀ ọ̀lẹ̀ oṣù kejì ti lọ lẹ́yìn ipò ọkọ̀ ọ̀lẹ̀ oṣù kẹta ti lọ lẹ́yìn ipò ọkọ̀ ọ̀lẹ̀ yìgì ọjọ́ àkọ́kọ́ tẹ́ ẹ so tó so yín pọ̀ ó ti break ọ̀rọ̀ yìí ti ta yọ ọ̀rọ̀ dákun má bínú máa padà bọ̀ wálé rárá o ọ lọ tó fẹ́ gẹ́gẹ́ bó ṣe fẹ́ fẹ́ second wife tó fẹ́ fẹ́ yẹn bẹ́ẹ̀ náà ló ṣe lọ fẹ́ òun náà padà lọ́dọ̀ wàlíyù rẹ̀ gbọ́ yín dáadáa olóò ti kó obìnrin yìí sílẹ̀ oṣù kìíní ti lọ kò sátúnṣe oṣù kejì lọ kò sátúnṣe oṣù kẹta lọ kò sátúnṣe àwa rí thirty days ọ̀nà mẹ́ta lẹ́yìn gbólóhùn mo kọ̀ ọ́ sílẹ̀ wọ́n ti ẹ̀ láti rí ọdún kan ọmọ <laughs> yìí oṣù mẹ́ta sí mẹ́rin ọdún kan mẹ́rin màní tírí ọ̀nà mẹ́rin tá a bá ti lè rí. kùrúù mẹ́ta sàlásàtù kùrúù nǹkan oṣù mẹ́ta tó tẹ̀lé gbólóhùn kọ̀ ọ́ sílẹ̀ tẹ́ ẹ bá fẹ́ padà sọ́dọ̀ ara yín májẹ̀mú méjì ni ọ̀rọ̀ mọ́ májẹ̀mú àkọ́kọ́ ni pé ìgbà kelòó nìyẹn tó tó ó lè padà tó bá jẹ́ gbà kejì ó lè padà tó bá jẹ́ gbà kẹta kò lè kọ́ kò lè padà mọ́ gbogbo ayé ò bá a sọ kò lè padà mọ́ yóò yà lọ fẹ́ ọkùnrin míì tó bá wàá fẹ́ ọkùnrin yẹn tẹ́ bá tún jọ dàrú láàrin ara wọn ìwọ ọkọ àná o tún lè reapply torí pé ìyá sì ń wú ọ̀jẹ̀ sí i kèlú yá rẹ pa kèlú dálápá kéèyàn kó sọ pé obìnrin lù yá tiẹ̀ ìyá tó bí ọ ìyàwó rẹ lù ó gbọ́ omijé lójú rẹ̀ wọ́n wá ní kọ́ padà ọ má jẹ́ kí ìyàrá bínú sí ọ lórí ìyàwó rẹ̀. anyway aspect tó jẹ mọ́ òfin là ń sọ lọ́wọ́ wípé péyàn kọ obìnrin sílẹ̀ ọwọ́ afẹ́ dá padà májẹ̀mú méjì rọ̀ mọ́ àkọkọ àkọ́kọ́ ni pé o lè dá padà pé mi ò kọ́ ọ lẹ̀ mọ́ tọ́ba ká sí pé nígbèésí ayé yín ìgbà tó wí gbólóhùn mo kọ̀ ọ́ sílẹ̀ nìyẹn. o tún lè dá a padà pé mi ò kọ̀ ọ́ sílẹ̀ mọ́ tó bá dá sí pé ìyẹn ní ìgbà ẹ̀kejì tó sọ pé o kọ̀ ọ́ sílẹ̀ nínú gbèsè ayé yín. ṣùgbọ́n tó o bá ti lè wí gbólóhùn yẹn nígbà ẹ̀kẹta nísẹ̀mí ayé yín o ò lè gbà á padà mọ́ o ò lè gbà á padà mọ́ kò lè fẹ́ ọmọ yóò kọ́ lọ fẹ́ ẹlòmíì tó bá fẹ́ ẹlòmíì tí ò bá tún mọ̀ ọ́n wù ń bẹ́ẹ̀ tẹ́ni bá tún gbọ́ bọ́ tàbí omi àgbàrá ẹ̀ o tún lè sẹ́rí àgbàrá ń padà sí ilé tiẹ̀ kò sí problem kò sí problem that is májẹ̀mú number one fún pípadà rẹ̀ májẹ̀mú number two òun ni pé ìgbà wo làtúnṣe wáyé láàrin wa àti ẹ̀ ṣé àtúnṣe wáyé before kó tó ṣe nǹkan oṣù kẹta tàbí after tó ti rí nǹkan oṣù kẹta bọ́ sẹ́yìn bó bá já sí pé àtúnṣe wáyé before kó tó rí nǹkan oṣù rẹ̀ kẹta ọ̀wọ́ ìdókòó àtúnṣe nìkan sọ ọ̀wọ́ ìdókòó àtúnṣe nìkan sọ lọ́rọ̀ jẹ mọ́. o ní ìdí kẹẹ̀tún yìgì so ṣùgbọ́n tó bá wípé nǹkan oṣù mẹ́ta ti pé agbára àtúnṣe nìkan ò ka mọ́ o ẹ máa tún yìgì so ẹ tún yìgì so ní ọ̀tún torí pé yìgì àkọ́kọ́ ó ti ẹ̀sìpáyà ní kété tó rí nǹkan oṣù rẹ̀ kẹta lẹ́yìn gbólóhùn mo kọ̀ ọ́ àmọ́ tí ò bá tí ì rí tátúnṣe fi wáyé kọ̀tayọ ṣé ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ ìní ṣe bẹ́ẹ̀ mọ̀ ọ̀yà bí ọkọ rẹ pé mọ̀ bínú ọ̀yà ẹ máa kóra yín lọ. àmọ́ tó bá ká sí pé nǹkan oṣù kẹta obìnrin yẹn ti rí i tó bá ká sí pé ní tí orí nǹkan oṣù mọ́ ni sóṣù mẹ́ta ti pé tóṣù mẹ́ta bá ti lè pé kẹ́ ẹ tó jókòó àtúnṣe yìgì àkọ́kọ́ ó ti lọ ẹsẹ̀ ẹ̀tún yìgì míì so ni ní ti kéèsì táǹtìrìtì lọ́wọ́ yìí ètò hàn bẹ́ẹ̀ ni pé obìnrin yẹn ọkọ ẹ ti kọ̀ ọ́lẹ̀ oṣù kìíní ti lọ oṣù kejì ti lọ oṣù kẹta náà ti lọ ìwọ ọkùnrin ìgbéyàwó méjì ló fẹ́ sí báyìí ìgbéyàwó méjì ló fẹ́ ṣe èyí tó o bá wá kọ́kọ́ rí sẹ́nu méjèèjì ni ó máa jẹ́ first wife wẹ́ sórí ètò san lọ yẹn tó o fẹ́ dá padà sílé yẹn tóṣù mẹ́ta ti ré kọjá lórí rẹ̀ kí ìdápadà tó wáyé ó ṣẹ̀ lọ fẹ́ òun náà ní ọ̀tún tí wàlíyù rẹ̀ tí ó tún sọ pé mo fún ọ tíwọ náà sọ pé mo gbà á ìyẹn lẹ́yìn ìgbà tẹ́ bá ṣẹ́tù mátà tó dá wàhálà lẹ̀ láàrin yín. èyí tó sì ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọlé náà ó ṣẹ̀ lọ gbà yọ̀ǹda lọ́wọ́ wàlíyù rẹ̀ náà ni wípé ẹ fún mi mo gbà á mo fún ọ mo gbà á. Allah ó wa ohun tí kọ́ lọ yé wa rèé nínú Islam òfin ìgbéyàwó ó wà òfin ìkọ̀yàwó sílẹ̀ ó wà kódà òfin ìkọ̀kọ̀sílẹ̀ wà òfin ìgbéyàwó ni nìka òfin ìkọ̀yàwó sílẹ̀ ni tọ̀láàk òfin ìkọ̀kọ̀sílẹ̀ ni húlù ìkọ̀ọ̀kan ló ní òfin ẹ̀ ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì obìnrin tó o bá ti mọ̀ wípé ọkàn rẹ ò lè balẹ̀ láti fi sílé ayé lọ mọ́wulẹ̀ fi tó lé má fi tó lé obìnrin tó o mọ̀ wípé ìgbàgbọ́ rẹ̀ kò tún ṣe kò yàtọ̀ sí àwọn obìnrin onítíátà kò yàtọ̀ sí àwọn obìnrin ìgboro ọkàn wọ̀jẹ̀lì bàbá ni. ẹ ẹ lè gbọ́ ọ̀rọ̀ ìmánì lẹ́nu ẹ̀ ẹ ẹ lè gbọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ lẹ́nu rẹ̀ gbogbo bó o ṣe ń tún orí rẹ̀ ṣe ní borí ara rẹ̀ jẹ́ kì í ṣobìnrin tí máa di ọjọ́ alẹ́ nínú ilé ẹni torí pé yóò padà mú ẹbọ wọnú ilé òun yóò mú kúfùrù wọnú ilé òun ẹni tí ò mọ kùránì tí ètẹ́sí sí kùránì. kì í tẹ́tí sí àdíìsì àmọ́ ó máa ń tẹ́tí sí fíìmù gbogbo àwọn tí ń ṣe fíìmù ló mọ̀ ìgbà tí ń bẹ lọ́wọ́ àwọn onífíìmù náà ní ń wùlé ọkọ rẹ̀ kò wá rí bẹ́ẹ̀ ó ṣe di pé ọkọ kọrin àwa abọ́jẹ̀lì bàbá alẹ́ aláàwọ̀ jẹ̀lì bàbá mọ̀ sọ́kọ́ ló ní jẹ̀lì bàbá ni ẹ ṣàmà yìí pé ohun tó fọ́ lójú ohun tó fọ́ mọ́ tàbí wọ́n ní afọ́jú fọ́ àwo àwa ń bu ẹ ṣàmà pé ohun tó ti fọ́ lára afọ́jú ó ju àwo lọ ní tó bá fi lè mú obìnrin tọ́pọ̀ ẹ̀ kọ̀ tó bá fi sọ pé gbàgẹ̀lì bàbá rẹ o tóbìnrin kan bá ṣe bẹ́ẹ̀ ah, ọkùnrin tó bá jẹ́ ọmọ ọkọ tó bá jẹ́ ọmọ ọkọ kò tún gbọ́dọ̀ gba obìnrin padà mọ́. ọkọ kọ ọ ṣe di pé gbàgẹ̀lì bàbá rẹ̀ so tírun gan bá ṣe gbélé ọ sọ fọkọ pé wò irun rẹ náà ní gbà. in most cases àwọn tí máa ṣe bẹ́ẹ̀. tí ó sọ pé bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí o once upon a time ẹlẹ́ha ni mí o àmọ́ ní ìsìn òun ti játa báyìí o ẹgù dáadáa kò sí nǹkan kan nínú ọpọlọ rẹ̀ tó jẹ mọ́rọ̀ ẹ̀sìn kò sí rárá kò sí rárá ẹlòmíì kàn wọ́n jẹ̀lì bàbá ni kò yàtọ̀ sí ó kódà ó tún burú ju ajáta míì lọ. ó burú ju ajáta míì lọ nǹkan burúkú ní kọ́kọ́ kọ́ ni ká wá gbẹ̀sán lára ẹ̀sìn nǹkan burúkú ni o ohun tí sì máa fà náà ni pé nígbà tí èèyàn bá ti jẹ́ mùnáfíkọ̀ tí èèyàn jẹ́ mùnáfíkọ̀ tó jẹ́ mùnáfíkọ̀ mùnáfìkì mùnáfìkì obìnrin tọkọ ẹ̀ bá kọ̀ ọ́ yóò bọ̀jẹ́lì bàbá alẹ́ níparí àmàràn ni pé ọkùnrin yìí mógú tó obìnrin tí ti ń bẹnu ilé rẹ̀ mọ́jì ò yá nà fààyè tí ó fi nà má fààyè ẹ̀ sílẹ̀ àmọ́ tí ó bá ti gbórí dúró fẹ́sìn tó sì jẹ́ ìyàwó ìyọnu àfàìmọ̀ ló ní tún kọ̀ yọ padà síbi tí ti ń bọ̀ obìnrin kóbìnrin kò gbọ́dọ̀ mọ́ lu ìyá ọkọ rẹ̀ o ẹ̀yin ìyá ọkọ. sùúrù dọwọ́ tiyín náà o sùúrù ọ̀dọ̀wọ́ tiyín ẹ má bá ìyàwó ọmọ yín ogún ọ̀nà tá a gbà mú ọ̀rọ̀ yìí wá kì í ṣe ọ̀nà pé a gbọ́ ẹjọ́ ẹnìkan dá rárá rárá ẹlẹ́mìí lè máa sọ pé ǹjẹ́ ẹ gbọ́rọ̀ lẹ́nu obìnrin yẹn irú ọ̀rọ̀ wo la fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ mọ́ ẹ̀ ń tọ́kọ́ lòun kọ́ ọ lẹ̀ tó gẹ̀lì ni ẹ̀ sàmọ̀ kóbìnrin yẹn ò gbádùn nù kí ni ìyá ọkọ rẹ̀ ìbá ṣe fún tí ó fi wá fọwọ́ ara rẹ̀ lu ìyá ọkọ rẹ̀ kò sì jẹ́ kí ọkọ rẹ̀ ó dé kó fi ẹjọ́ ìyá rẹ̀ sun ọkọ rẹ̀. ṣé ẹ̀gbá ṣé ìbáwí ìyá tó ń bẹ lọ́wọ́ ìyàwó ni ìbáwí ọkọ tó ń bẹ lọ́wọ́ ìyàwó ilé ni. bí ọ̀rọ̀ sì ti wá bẹ́yẹ ṣe fò láti sọ̀kù ẹ̀ bọ́rọ̀ yìí ṣe lọ nínú ẹ̀sìn láti fún wa lámọ̀ràn yẹn. Allah ló mọ ìmọ̀ ìmọ̀ gbogbogbò lórí rẹ̀ aláwọ̀ sì fi wá sí kòǹgẹ́ dáadáa. àwọn ìbéèrè míì tó wà nílẹ̀ á sọ yẹn di ọ̀la ohun tí oníbèrè yẹn ń béèrè ó ní ṣe pẹ̀lú báwo la ṣe máa dá obìnrin tọ́wọ́ bàjẹ́ ò tí ì kàn mọ̀. ìyẹn ni abala kanú béèrè rẹ̀ àti ẹni tó lọ sílé ayé àná rẹ̀ tí àná ẹ sọ pé mo ti yọ̀ǹda ọmọ mi fún ọ o ṣùgbọ́n nǹkan tí wàá mú wá nì ṣé wọ́n lè máa sún mọ́ra wọn pẹ̀lú àwòrán ọ̀rọ̀ yẹn ìyẹn ni ìbéèrè méjì tó ti wà lé ọ̀rẹ́ dì. ìyẹn náà sì ní àkọ́kọ́ dáhùn tó bá di ní ọ̀la insha allah. kò sí ààyè ìbéèrè kankan ẹ má fẹ́ béèrè béèrè yóò ti sẹ́ndì ìbéèrè rẹ̀ sórí whatsapp line mi màá ti kà á tó bá jẹ́ voice note màá ti gbọ́ ọ èlé máa sáré ronú lórí ìdáhùn tẹ́nìkan béèrè lásìkò yìí àti pé wákàtí kan là ń lò so ní alẹ́ yìí ó dé bí ìṣẹ́jú márùn-ún so ẹ jẹ́ kí a fi igi gun báyẹn tó bá di ní alẹ́ ọ̀la àbí next program wa sá from seven from eight thirty wọ nine thirty náà la láǹfààní láti máa yiri ọ̀rọ̀ ìfẹ́ wò so ní àárọ̀ ọ̀la ká pàdé ní Taalim TV. ní fún tàlím Allah fi wá ṣe kòǹgẹ́ daada subhanaka allahumma wa bihamdika ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik